torí náà aláwọ̀ sálá wà mọ̀lábà ní kó fẹ́ lómi ṣùgbọ́n yóò gba fún sílà yẹn láti fẹ́ jẹ́ oníjàmbá kó kúrò fún parí aláwọ̀ ìgbọ́dà yẹn kó kàti àbí kàti kọ́ọ̀tù nínú ṣùgbọ́n yẹn tẹ́gẹ́ ìrọ̀lẹ́sìn túbọ̀ náà yẹn pẹ̀lú ẹni yí àwọn ọ̀fẹ́ àwọn mẹ́rin kéde kó wọn lè kó ọdún yìí kọ̀sọ́ kó wọ́n fẹ́ tó kó nà fẹ́ tẹ̀lé yìí alẹ́kọ̀ọ́ tẹ̀lé ẹ̀ lọ́wọ́ ẹ̀ nàbàdó ṣùgbọ́n jẹ́ni wọn àwọn ọ̀dọ́ pàtẹ́ ìrẹ́ ẹ̀ ti ṣe dáńtì tó èyí ti ṣe dáńtì bí ìbẹ̀fẹ́ lakọ náà bí ìfẹ́ ṣe kí ni o bí ìfẹ́ lakọ náà kọ́ lọ àtẹ̀tò ṣẹta ilẹ̀ ẹtí ẹ̀fẹ̀ bá kó mú nípa ẹ̀kọ́ ọlọ́run jọba àti iṣẹ́ àlá ọlọ́run ẹ̀sìn àgbà yìí níta kankan rẹ̀ ọlọ́run. ọ̀kẹ́ ẹ̀fẹ̀ ṣẹlẹ̀ ayé àwọn ìlú àwọn ìṣòwò ayé ẹ̀ẹ́fẹ́ sọ̀rọ̀ ọ̀nkù tó jẹ́ pé bàbá ọlọ́run ó fi ẹ̀yìn àtìgbàlẹ́yìn wọ́n lè lè fi ọ̀nkù láti ẹ̀rọ màmá ń bọ́ láti ju ẹ tó jẹ́ àbúrò bàbá yìí ìgbọ́ màmá ló ń yọ ọ́ bọ̀ ó jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ rẹ̀ náà ìmáàmù àbúrò àwọn ọmọ ọ̀ṣun ọ̀hún lọ nígbà èkó jẹ́ pé àsọ́wì àtúwà àdúgbò kẹsọ́ fún wa ni sáàbà ìmáàmù àbúrò àwọn ọmọ ọ̀ṣun ọ̀hún lọ òun sọ wípé àwọn tó bá jẹ́ pé wọ́n bá jẹ́ ọkùnrin náà ibùdó nínú àwọn tó sọ̀kọ́ ti láwùn ẹni ṣé sẹ́yìn sábìk nínú fíkù súnà làwọn ọmọ àwọn náà sọ̀kọ́ ti ẹ̀ bẹ̀rẹ̀ pàtó nínú àwọn tó ti mọ́ wípé ọ̀rọ̀ yẹn náà bá ojú ìwòye mo tàbí ọ̀rọ̀ kan bá a lè kọ̀ sí dàní. àwọn àlejò náà bọ̀ wá nípa tẹ̀kọ̀ wá fún àkọ́kọ́ bẹ́ẹ̀ ní pé tọ́wọ́ ti jẹ́ pé ọkùnrin ni wọ́n bí fásitì ní ìpẹ̀lẹ́ pé ìdààmú so wọ́n pọ̀ nínú àwọn èèyàn náà wọ́n lè jẹ́wà ní mẹ́fà fún àdébà alábọ́jà rì kò sí tó burú bẹ̀. tẹ̀lé sábà nígbà àtọ̀ àti bí àwọn máa ń rìn kàn sáfẹ́ jẹ́wà ní kò bẹ̀rẹ̀. lákòókò àyùsè ẹni tó bá jẹ́ ẹ̀tọ́ tẹ̀sẹ̀rí ẹ̀jẹ̀jẹ̀ ẹni tó bá jẹ́ àwọn àyàkáyù káyù láwọn àbòrò ìyẹn tó jẹ́ sí ọkùnrin tó jẹ́ bàbá náà ọkùn tó jẹ́ pé ìyá ló dà ọ̀pọ̀ o lè jẹ́ wà ní ìlú bákan náà ẹni tó bá jẹ́ ọkùn lìwú sí tẹ́lẹ̀ tí ìfẹ́ tẹ́lẹ̀ àgbàdo ẹ̀kọ́ bí mo ti jẹ́ ọkọ̀ tó tó wá fẹ́ bàbẹ́ o lè ṣe wà ní ìlú ipò àlẹ́káyì òun ò lè ṣe wà ní ìlú ipò àlá yẹ̀ lìwú sí o lè ṣe wà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ wípé àwọn wà ní ìta àtàní kọjá akọ́bà ní bá ti dàbá yìí tí gbogbo wọn wà sí mẹ́ ó lè kan àwọn èèyàn náà wà lọ́wọ́ rẹ̀. ìbéèrè fún ilé ẹni béèrè I do send to the sister I'm interested to marry text. Sorry. I do send to the sister I'm interested to marry text messages in like uh, including my love to that just to for that If the poor man has a very well down, if it's right for him without having Ṣé àwọn àpá ìṣẹ̀lẹ̀ àti bó ṣe lẹ́ẹ̀kan yẹn? Irú àwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ń bá fẹ́ẹ̀sì rẹ̀ bí bàbá wà ní Kálúwà. Bá ṣe máa sí ìlú wípé tó bẹ̀rẹ̀ bá ń kà á. Bí bàbá wà fọkùnrin jọ bẹ́ẹ̀ inú rẹ̀ rẹ̀ jọ yóò bí bàbá jọ wà ní kọ́rọ̀ òun ni ó rẹ̀ wọ́n àfáà nínú rẹ̀ dára. Ṣùgbọ́n ẹni láti fi mo ní àwọn ọ̀nà tí ò ní mú àdánwò kankan dání sọ̀rọ̀ ní etí ṣùgbọ́n pẹ̀lú ẹ̀sìpíríẹ́ǹsì àtàwọn nǹkan tá à ń gbọ́ láwùjọ wa yìí àwọn èèyàn kọjá àlà lórí text message àwọn èèyàn kọjá àlà àwọn ọ̀rọ̀ tó lè gbà sí ìfẹ́ hàn sókè ní wà tí ó bà pé orí fi òun títẹ̀ ní oṣù ààrẹ ní kọ́kọ́ fún lẹ́gùn ní ìṣe oúnjẹ olè sẹ́ni ìṣá káàdì sí kọ́kọ́ fún máa kọ́kọ́ olè kọ́ọ̀lù ẹ̀kọ́ sọ́kọ́ báwo ni o ẹ̀ka mẹ́jẹ̀ torí pé àwọn tó ń kọ́ ju kiri nílẹ̀ bọ́dà kọ́bẹ̀ tí mo mọ̀ tó yẹ kí pé ó kéré jù kò kọ́ ju sísà tó fẹ́ fẹ́ lójú mẹ́ yóò fẹ́ kọ́ rẹ̀ bí adé ẹ̀mí ni abẹ́ máa mọ̀ I'm telling you. ṣé ibi tí wọ́n sọ̀rọ̀ tẹ̀sí mẹ́ẹ̀ẹ́dógún ẹ bá gbọ́ ni o ó lè kọ́ rẹ̀ lásòbà àtàwọn ẹ̀kọ́ báwo ni o ti bí so ti nẹ́fìlà lóru òkè mo ní kí n kẹ náà ní bí a ká ti sẹ́kọ̀ọ́ tọ́tù rẹ̀ ní tẹ́ẹ̀nì bóun tí o ti sùkúù òkè ọ̀rọ̀ ó fẹ́ lẹ́yà bíi tú ìgbó ní kòtò tí ìgbó ti jẹ́ ọ̀sán. ṣé ọ̀fẹ́ tí ọ̀fà ti akọ́mi sísá yìí lásìkò tí wọ́n kọ́ ilẹ̀ lọ́wọ́ àwa di tọ̀. ṣe àbá àfáàgbọ́ wọn jà ní fúyẹ́ tí ìṣẹ́ra wọn lé fúyẹ́ ní àṣejù náà ti wọ̀ ó ti á di bá gbogbo ògbà àwọn nìkan kí ọlọ́mọdé àwọn ọ̀nà yóò mọ dàbí ìgbà tẹ ẹjọ wà ní halwa lóòótọ́ ẹ̀ fúnra yín ìwọ́n wà níbi kan wà níbi kan ṣùgbọ́n ṣòro fílì pé ẹjọ wà papọ̀ yẹn ní kọ̀rọ̀ tí ò sí yẹn bẹ́ẹ̀ lẹ́nu fíl àwọn àbá ní lórí yẹn ká sọra fún torí pé kọ̀ọ̀tẹ́ bá ní ìṣúni àyẹ̀rá ní ìsìnkú wà sọ̀rí hà lórí rẹ̀ àátẹ̀wé àwọn ìdájọ́ ìsìnbá àwọn àfọwọ́ṣe lábala pé àǹfààní wo ló mú dání àbúrú wo ló mú dání ọlọ́run bá yóò ṣàtọ́. tí àwọn abẹ́ńdẹ́ ń ṣùgbọ́n àwọn obìnrin ètò fi ọwọ́ sí lórí pé a jẹ́ aláìní nǹkan ṣe. ọlọ́run ayé kan ọdún ọlọ́run ń ṣàwọn. agbóyè ó di ti alábẹ́ẹ́bẹ́. nǹkan aláwọ̀ ni pé sóbìnrin ẹgbẹ́ gẹ́gẹ́ kọ́ wà kàn fún un. sóhun náà díẹ̀ ṣe tá a ti ṣe sùúrù pẹ̀lú àwọn wa. tó ń gbé mọ́sálà kan nìyẹn. sẹ́yìn ó tún sọ kásìrà lójú kòkòrò fún nìkan at the same time nìka ó wà ayélujú máa ń dè kátó ìdè ọ̀fúnra wa ó sì tún ní ìdí bàbá ńlá pàṣí plan ìwé obìnrin tó o bá yẹ fẹ́ sùúrù à ọ̀dà fẹ̀ẹ̀kan mọ́wùlẹ̀ tí báwo ìwé fẹ́ sùúrù irú bẹ́ẹ̀ tó wọn lówó tó bá fi nìka nǹkan máa ń kọ́ fi díẹ̀ nínú súnà ọlọ́run ẹ̀ àwọn padà máa balance díẹ̀ díẹ̀ ṣùgbọ́n nígbà bẹ́ẹ̀ nìsín nígbà tí òsì nǹkan kan ó fi gbẹta ó sọ àpá àbò pé láti gbẹta láti láti dáná kẹ́yìn sebe oṣù kàmá àti ìyàwó àṣà oṣù méjì fún ìdánilẹ́ àmì yìí kò fi lè gbúgbọ́ wa káàdà oṣù méjì nígbà tí sísá jẹ́ kọ́ wà kọ̀ọ̀fin sọ́dọ̀ wà kọ̀ọ̀fin alhamdulillah pẹ̀lú pé bàbá mi ti jẹ́pẹ́ oṣù ní pẹ̀lú àṣọ ọlọ́run ọlọ́run mo wá dúró tó bá ti wà kọ̀ọ̀fin náà bàbá rẹ̀ yàrá ìbáfẹ́ tẹ̀lé àwọn tí bàbá ọba ti àfẹ́ àwọn nǹkan tẹ́ lè ṣe kí wọ́n wọ èèyàn olókùn súnmọ́ bàbá bẹ́ẹ̀ nínú àwọn àfà àti nínú àwọn èèyàn nítorí àti pé wọ́n lè gbọ́ àgbẹ̀rẹ́ pé àfẹ́ yàtọ̀ ọlọ́run táwọn bàbá náà sì bẹ̀rù ọlọ́ àwọn ọmọ lọ́dún sáńtẹ̀ sí rẹ àwọn òbí orí kan ìdáwọ́ tó bẹ̀rù ọlọ́ tó wọ́n fẹ́ sí rẹ ní wàhálà dé tọwọ́ àwọn yẹn tá a yẹ bẹ̀ sí àwọn bàbá yìí torí pé láwùjọ ìwà lọ́yà àwọn bàbá mi wọ́n kó wà bá àjọ lọ́tà sí Islam láwọn ọ̀rẹ́ bàbá rí pé bàbá rí pé níta àwọn èèyàn fèsì rẹ recently kọ́lọ̀ kó sàbórí fi fún wa wàláyé kọ́lọ̀ kó jọ kó sàbó wa iṣu kan ẹgbẹ́ pé téèyàn bá gbọ́ ìlú ọmọ sọkọ ni jùlá ìlànà tó bá ti sọkọ ọmọ ìbànújẹ́ àwọn òbí lóṣìṣì ní lóṣìṣì àwọn ọkùnrin àtòbìnrin débẹ̀ wọ́n fi ṣe ọbẹ̀ ìṣẹ́ra àwọn abẹ́fẹ́ra àwọn àwọn òrìbára dúró àwọn òbí nítorí pàwọn náà jẹ́ olówó wọn wọn sáṣẹ kan fẹ́ra wọn tádà òfin ọ̀sẹ̀rẹ̀ láàrin ọkùnrin àtòbìnrin tádà òfin ṣẹlẹ̀ mo kọ́ lọ́ba àlejò lákòóta mi wa tọ́ba ẹni tẹ́kọ̀ pẹ̀lú gbìyànjú tá a ṣe aráwọ̀ ìdílé àbáyé adáwọ̀ àfáàgbé àwọn náà ìgbìyànjú àdáwọ̀ sọ̀rọ̀ pẹ̀lú sùúrù ni o ìwọ́tọ̀ ọ̀fẹ́ ìgbà kan kéré tí wọ́n náà lágídí o pé kí ó ṣe ìlàbáyé ìgbà rẹ̀ ẹsẹ̀ ìyàwó ìrùkẹ́lẹ́ tó wọn náà wọlé àbẹ̀rẹ̀ láàrin akẹ́ ìlú sùúrù pẹ̀lú òtútù pẹ̀lú àwọn ẹ̀kọ́ Islam tí wọ́n ti ah, á láti ẹ̀sẹ̀ yóò dára ẹ̀jẹ̀ ọkọ rẹ̀ sí ìrìn wà mẹ́rin sọ ọmọlúàbí ọmọlúàbí ìgbẹ́ láàrin táwọn òpin àkọ́kọ́ ilé náà lọ́bẹ̀ẹ́ ojú tẹ gàdàgàdà káàkiri táwọn ní lóòótọ́ wo lè fi ní ṣùgbọ́n fíjọ ọ̀rọ̀ wọn ó ní bẹ́tà fíjọ tọ́lọ́ bá ní káwọn òbí yẹn padà lò bẹ́ẹ̀ ọlọ́run ní kan gbà náà làwọn àgbà tó o sì rí pé ibi tọ́lọ̀ ọmọ yìí ìfẹ́ yìí ti débi sẹ́yìn lóṣèṣì náà yóò dàkẹ́ ìtura yín lẹ̀ àti láwọn èèyàn fàfẹ́ làwọn ẹlẹ̀ bẹ́ẹ̀ kí èké tó bẹ́yà ọkùnrin àtòbìnrin lẹ́nu problem nígbà tí wàhálà ṣẹlẹ̀ nílé a ibi tọ́lọ̀ dé táàbà tira wá lẹ̀ tó súnmọ́ ẹni ká tuntun náà lẹ́nu tira wọ́n lẹ̀ lẹ́gbà ọlọ́dẹ padà sànú ọkùnrin padà níyàwó mi obìnrin padà ọkọ mi kálukú tẹ̀ padà fẹ́ tí oṣù wàhálà kankan so ìdá ló fira wọ́n lẹ̀ láti pé wọ́n àyọ̀ndálé ó sì lè rí ìlọsibí ìdìrẹ́ tó gbé ọ̀nà tán bẹ́ẹ̀ lẹ́tí bàbá ìtọ́ bàbá ìtọ́ yàrí ètò dáadé pé àbá rẹ̀ pé sísá ìlú sọ̀rọ̀ lójú èkó ti dèrè jù ìṣẹ́ yàtọ̀ náà ó lè wẹ́lẹ̀ orí tòun kékeré wọn kọ́ ẹ̀ka pé òṣù òun nílé wọn. àìbẹ́ẹ̀kọ́ nínú náà wọ́n olówó tiẹ̀ náà lọ síwájú tàbí nínú tá a tún lè ṣe nírú àárín ilé láti táà ní sùlùtọ́ọ̀nù láwùjọ wa ní káláwùjọ ní sùlùtọ́ọ̀nù bá wà wọ́n gbọ́dọ̀ lọ sùlùtọ́ọ̀nù mùsùlùmí òun yóò gbọ́dọ̀ bá yàwó pé tọ́ọ̀ bá ti lè fọmọ rẹ fẹ́ tọ́tẹ lọ́rùn sùlùtọ́ọ̀nù alágbára ni yóò tó kọba ṣùgbọ́n kò ṣírí sọ́nà láwùjọ wa ju aláta nínú ìyẹn kọ́lọ̀ kó lè fún àwọn àlẹ́ in meditation where I prefer to be brother as you go to better degree is there any offense if the sister is such brother if he keep resolving in or sorry if he keep solving out to talking about relationship issues. sẹ́yìn tí àwọn ẹ̀kọ́ ìṣúná àgbẹ̀ká ní àtọkùnrin àti obìnrin tó bá lọ fẹ́ fẹ́ yẹn ìwọ́n tó jọ́kọ̀ yẹn ó lè mọ̀ ọ̀gbà àbí oníkà lórí trẹ́ẹ̀t tí trẹ́ẹ̀t wà lọ́dọ̀ ọkùnrin nínú nǹkan tó kọ́ pàtàkì káfọ́nù ọ̀jẹ̀ náà tó lọ bá ti yóò lo ọkùnrin dédé ìjọ náà ó ti ṣùpáyà rẹ̀ àìbẹ̀rẹ̀ nǹkan mo ti rí ìkànnì ọ̀hún tí wọ́n ti kọ́ọ̀lù àwọn torí rẹ̀ ní káàdì náà ti kọ́ọ̀lù ìgbà wọn sọ àwọn pásọ́nà issues. sí tí mo ti involve fún rẹ̀ ṣùgbọ́n nǹkan jáde máa wá ní kọ́ọ̀lù àwọn gbẹdẹ tí wọ́n ti tẹ̀lé àwọn ẹgbẹ́ ah tàbí ká sọ̀rọ̀ sọ́ọ́ brother and sister tó yá títí àwọn méjì bẹ́ẹ̀ fẹ́ra wọn ṣùgbọ́n ní àwọn olóòwò lọ́sẹ̀ ẹgbẹ́ kí n lo wọ́n padà fẹ́ra wọn náà ni wọ́n kọ́ sí ara lọ ẹgbẹ́ eléyìí ọkọ̀ lọ́lá àfáà ni eléyìí ọkọ̀ lọ níyàwó mi eléyìí padà fàfà rẹ̀ lẹ̀ eléyìí ti gbalẹ̀ wọ́n ti padà fẹ́ra wọn padà èyí tó ti ní ilé ẹ̀rú bẹ́ẹ̀ pé ó ti kẹ́rẹ́ àwọn ìjẹ́ tíyàwó yẹn ti bímọ fún lẹ́tà ìkànnì fẹ́ǹtẹ̀lẹ̀ ìyàwó tó ti bímọ fún ó jáde ìyàwó tó wá fẹ́ràn àwọn ọjọ́ rẹ̀ ìyá dẹ̀ ṣe sùúrù kò lọ́kọ́ bí wà ní wọ́n ti bàrà fẹ́ra wọn ìyá ti wọlé ẹ̀dọ́ tó ti pẹ́ bí ilé ìdí mẹ́ta mẹ́rin ní ọkọ̀ léṣe. tọ́lọ́ bá ilé ìdí méjì dédé kọ́ ikọ́ bẹ́ẹ̀ òun náà òun náà ìdí ìbàbẹ́ ti sáré máa para mi ní òun ní. tí ọ̀rọ̀ àgbọ̀ ọmọ ilé kò lò rẹ̀ ọkọ̀ tẹ́lá àwọn tá a bá jẹ kàbá àtàjẹ obìnrin ká bàbá àtòlùtẹ̀lá ọmọ ìyá wa tó bá ń dìstọ́ọ̀pù ẹ̀ sọ òdodo fún pé lọ́dọ̀ alágbájá sọ̀rọ̀ máa ní ní ìlú interest gbogbo ọlọ́run bá yóò ṣe títà tí ó da ìdílé lọ fún yín sọ̀rọ̀ mi tẹ́ láti kọ́ mi lè rí máa píkẹ̀ mi àbí tí bá píkẹ̀ tí bá ti gbọ́ pòun lè máa náà kọ́ sí ẹ ìyẹn bá ti kó wa lọ mo ti ní ìdí stress ẹ̀dẹ̀ dáàbò láàbò àwọn òṣèlú àwọn ẹ̀kọ́ ṣé bẹ̀rẹ̀ àti nídìí yàrá ẹ̀kú jẹ́rẹ̀ta wà lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àgbo dàbò yàrá pa ó tún kọ́ọ̀lù sọ̀rọ̀ àgbo sọ̀rọ̀ àgbo ní kí ni tó pa nígbà bá kò ní kọ́ọ̀lù ẹ mọ́ ṣùgbọ́n bá bá ọ̀sẹ̀ dáná lágbàdo dáná lágbàdo lágbàdo yẹn ò ní kó àfẹ́ẹ̀tì ṣùgbọ́n mọ́ bí mùsùlùmí yóò dá tẹ́tẹ́ tí bá bùrì muslim kò sún kú láfíkánù kùkù tó ọba burú ìtọ́ ọba lẹ́tàrà fọ́ra yín kọ́ ṣòye ṣùgbọ́n àtàwájọ́ ọkùnrin náà táwájọ́ ọba burú fóònù nìyẹn ní àwọn tẹ́tẹ́ tẹ́tẹ́ ìwàlá ẹ̀ nílé ṣe kéde kankan ṣé tó kọ́ ni kó o ṣe rẹ̀ léṣe tó bẹ̀rẹ̀ ọba ti gbà ló dá náà kọ́lọ́ ṣe lòbí ìfọ̀tà ìdá ọ̀rẹ́ ẹ̀rọ ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀kẹ́ rẹ̀ ṣe payá títí ẹ̀kọ́ ti ara rẹ̀ ṣe tí a kò ti lọ́kọ̀ọ́ nítorí ẹ̀ṣẹ̀ ìyẹn tó lè fi kéèkì lọ́dẹ̀ tó fẹ́ fẹ́ bẹ́ẹ̀ mú kó tẹ̀lé àwọn òkúta lórí mẹ́sẹ̀ẹ́jì yìí àìríyé lọ kù àìríṣù ní ìpínlẹ̀ kankankan bí kiri ẹ̀ǹtì ẹ̀ǹtì ṣe yìí sísà àkàtà ìfẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé please call me i love you ẹgbẹ́ náà rántí i love you táwọn fẹ́ tiẹ̀ kí ni wọ́n lọ wọ́pọ̀ sáwọn ń tani kí ni kẹ́lẹ́ àpẹ́ à ìwọ́n lórí i love you àpọ̀ bẹ́ẹ̀ ẹnì kan lórí méjì fẹ́ẹ́ sí ni màtá i love you ìwọ́n lórí ẹ̀ǹtì méjì lọ́wọ́ ṣé ìgbà kọ́kùnrin tó lẹ́nu ẹ̀sìn lẹ́nu ìfọ́tọ́ rẹ̀ fẹ́ta àwọn ọ̀dá wà láàrin ilé ṣé ìgbà kò ní káàtà láàmú tábà ti bá sọ̀rọ̀ fún ọ̀wọ̀ ọ̀gbọ̀n ọ̀túnlẹ̀ láwọn èèyàn nípa tó lè bá sọ̀rọ̀ sí i tí ó yẹ gbogbo ẹ̀ náà pàbó kájú oṣù ọlọ́run kájú oṣù ẹ̀lú ọlọ́ba yóò ṣe fún ìta lọ́rùn fún ọmọ ìṣàmì ọlọ́run àwọn ọ̀fẹ́ kẹfọ́n sọ lórí ọ̀rọ̀ yẹ́nìdá ìṣòro náà gbé kí ni àbẹ́rẹ́ máa kọ́ sí ọkùnrin àkóyè. níbo nínú àwọn ètùtù ẹ̀ka discourse ọ̀wọ́ àwọn tí wọ́n kọ síbi yìí training àlùfáàsù fífi ó wà nínú mọ́sálà tí kò kọ́ síbi sọ́mọ́rì yìí ni pé ọ̀gá contemporary ìṣúni lẹ́yìn àti ìṣọ̀rọ̀ àwọn ọ̀gá àwọn ìṣúni genocide tí ṣe kára àwọn ìṣe kálukọ́ ọ̀rọ̀ fẹ́ra wọn pé tọ́wọ́ bá ń gbé èrò ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn àbá àkọlé pa rẹ̀ nínú àwọn contemporary ìṣúni ó mẹ́rin àwọn àbá àtẹ́ni wípé kìí ṣe dandan pé kò ní ìdíkà ṣe nítorí pé kí ni o yọ ọ̀rọ̀ jẹ́ kéèyàn ní sùúrù bọ́ọ̀lù ìlú mùsùlùmí kéèyàn máa lérò ní mùsùlùmí tàbí bẹ́ẹ̀ bá kéèyàn máa fojú kéde kádàrá ọlọ́run ara àbá fúnra ẹni ṣe fi dùn máa ju wa ṣe kò ní ìdíkà ṣe jẹ́ nípa ìtàn ṣùgbọ́n àwọn ìdúró àwọn àbá àdúgbò ọ̀sẹ̀ máa rí sọ́jọ́ pẹ̀lú àti kọ́lá wọ́n ní pé kò sí tó ta kò ṣe rí àgbẹ̀ wípé a lè ṣe láti fi nàbọ̀yá nípa afẹ́fẹ́ ṣé ó ní wáìsàn kan báyìí la àbí òní wáìsàn kan báyìí la kì í ṣe bá afẹ́ fi tẹ́tẹ́tẹ́ láti fi yẹpẹrẹ àti láti fi lérò ojú sí ṣùgbọ́n àwọn àrí mẹ́ta bá fẹ́ ṣe náà alákọ̀ọ́kọ́ kò sí nínú ṣùgbọ́n tún fẹ́ àti nìka kò sí nínú mẹ́jẹ̀ ló ti nìka àtúmọ̀ lára àbíà kò ní ẹgbẹ́ ìgbà sí tẹ́tẹ́tẹ́ agbọ́dọ̀ kan wá ẹgbẹ́ pé àtẹ́tẹ́tẹ́ tó wá ṣe ọ̀dọ́ rẹ̀ nínú ṣùgbọ́n bẹ́ẹ̀ tó wá fẹ́ máa rò pé èyí o mọ́bí ábùdì ni pé kí n gbé bẹ́yà wò mo gbọ́dọ̀ fi dé a tún ní ìdíkà tẹ̀wọ́ lọ́wọ́ bá fún sọ̀rọ̀ mi torí pé bàbá jẹ́ láti ní ìsìn àwọn nǹkan bí ìdẹ́ta àmì oríṣi nínú jẹ́nẹ́tàìtì wa obìnrin tí a ti tẹ́ bá wọlé ní ìsìn yọ̀ọ̀mọ̀ bí àbùkù jẹ́nẹ́tàìtì òwe bẹ́ẹ̀ lè jáde àbí yóò jáde kò lè tẹ́ jáde ó ní dáàbò tó bá ti bí mọ́ yọ̀ọ̀mọ̀ bí ní kàlẹ́jì jẹ́nẹ́tàìtì òwe bẹ́ẹ̀ lè jáde o ìkànnì àdáṣe wa bẹ lọ́yọ̀ọ́ dókítà rẹ̀ tí bá dákọ̀ rẹ̀ jẹ́ tó pọ́pùlà dàbí ìjẹ́ dákọ̀ rẹ̀ ó ní pé ìgbà tó wù fẹ́ fẹ́yàwó yìí sì kọ́ra lòun ṣe táwọn olóhùn lòun ṣe nígbà tó wọ́n gbà sílẹ̀ wá di pé òun àti àwọn òbẹ́yà kan àwọn as àwọn bẹ́ẹ̀ àwọn sáré kọ́ káwọn dss lọ́wọ́ wọ́n tẹ̀sí sọ tó ti mọ́tà bí ọmọ bẹ́ẹ̀ méjì kò sílẹ̀ sí àwọn ọmọ wọn. ọlọ́run náà wọ́n fẹ́ ìṣe àwọn dss náà wọ́n kẹ́ẹ̀sì bí ọmọ yẹn kọjá tàbí bẹ́ẹ̀ kọ̀ọ̀kú ni olùsí ìgbàgbọ́ ọlọ́run agbára rẹ̀ ṣùgbọ́n bá pé ṣẹ̀rí ọ̀tà kò ẹ bá rí pé wípé ní òun ò gbé láìpẹ́ nídìí tí bá rí bí ṣe jẹ́ bá kankan ìyàwó mi sì ní ṣe. wọ́n bá wọ́n òun fẹ́ ṣe ṣẹ̀rí ọ̀tà kò ṣùgbọ́n kí èsì ara àwọn ṣùgbọ́n tó ṣe káàkiri nìkan kòwé bàbá méjì ẹ̀rọ tó sọ nìkan àbí tó jẹ́ pé èmi jẹ́ kí nìkan àwọn bàbá àbíyà ṣùgbọ́n àwọn méjì ẹ̀rọ tó kájẹ̀sì lè wọlé pé kí ni àti sára àwọn àbára nígbà fún àlò òun ní pé kẹlẹ́ ní pé kí ni fọ́ọ̀rù wọ́n lè àdìsí wọ́n tún lè àdìsí tọ̀hún nígbà tí àjàkálẹ̀ àrùn tẹlifíṣàn tí wọ́n máa tó bá gbà wípé tó bá àdìsí balẹ̀ tí àbúrò àwọn àbúrò dé àdìsí dé tó bá gbọ́ pé òun tó tọ̀lé níbi pé ìwà àtẹ̀lé tó ti tọ̀hún ìdè àwọn tó ti tó ti wà nígbà tó ti wà tó wọn nígbà àdìsí káwọn náà bọ̀ọ̀ká fún kádà ọlọ́run kan lọ sí kádà ọlọ́run mi. sọ abá ní bẹ́ẹ̀ bá ṣe tẹ́tò òun bẹ̀rù aburú bẹ́ẹ̀ bá ọ̀rẹ́ mi ẹ̀sẹ̀ tàbí nítorí àwọn ẹ̀sẹ̀ kan báwọn jẹ̀ níyàwó ní ẹ̀ka ibi tẹ́tò torí àwọn kan yẹn ní tẹ́tò kò tó burú bẹ̀. ṣùgbọ́n ká bẹ̀rù sẹ́mu gba àwọn kan yìí àyùbò yìí ti ṣe kára àwọn kábà ti ṣe sọ̀rọ̀ mi ṣe kábà ṣe wàlọ́ àwọn. ìdìbò ìjọ ọ̀kọ̀ṣe ni pé tí bàbá rẹ̀ bá ti tètè ṣe mùsùlùmí gbogbo fámìlì wọn ó dàwọn tá a kan ọlọ òwò nínú fámìlì wọn tó bá rí ẹni tẹ́ ó lè jẹ́ mùsùlùmí nínú àwọn fámìlì wọn tó ti jẹ́ pé ọkùnrin táwọn mẹ́jẹ̀ mọ́ta kan tó ṣe la kọ́ wá ṣe wà níbi. tí ò bá wá sí ìdájọ́ ṣẹ̀rí àjẹmí tó fẹ́ sùn tọ́ òun ni ó ṣe wà níbi. níbi tó ti torí bá ẹ̀rọ ìsìnkú àgbẹ̀lẹ̀ kan ni wọ́n ṣe lábàárẹ̀ ẹ̀sẹ̀ láti jẹ́ tẹ́sẹ̀ ọ̀rọ̀ báwọn yẹn ọjọ́ pèsè bí ìsìn àwọn ọ̀nà kẹta tí ìṣọ̀rọ̀ fúláàbù lọ sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sábà ń pé gbèsè ìfẹ́ wọ̀ lọ́rùn. àtẹ̀gbẹ́ yẹn kẹ́bí sí ìṣọ̀rọ̀ ìsìlámù ọ̀rọ̀ nígbà tí àwọn ìṣọ̀rọ̀ ìsìlámù fọ́ kọ́nà kó tó fún ìṣọ̀rọ̀ ìsìlámù dìde fún wa. ibà kárìkẹ́ni tí sùrùtọ́ bá wà sùrùtọ́ òun ló ṣe kiri òun yóò dé wà níbi ṣùgbọ́n tí ọ̀rọ̀ àtúntò fọ̀dá òní ọ̀gbọ́n kátìmọ́lẹ̀ àdáìsù lọ rí sọ̀rọ̀ mi lè ṣe fọ̀dá òfin ilé sọ̀rọ̀ kátìmọ́lẹ̀ àdáìsù kọ́lọ́ kó bá mi lè fún wa ṣùgbọ́n gbàdá ìwọ wọn ní fábìlì wọn lọ́wọ́ fúnra ẹ tó jẹ́ mùsùlùmí tẹ́ tó jọ fún ó dúró fún wa ní ìlú torí pé níwájú ìdáwà fún ìgbà nígbà kí ni o káàkiri pé ìyẹn ó ti kàpá lórí obìnrin ìyẹn ó sì jẹ́ pé yóò sọ òun àti ọkọ rẹ̀ bí ọ̀tọ̀ olùdájọ́ bẹ̀rẹ̀ pé níbi kan wọ́n tẹ̀sán gbọ́ra wọn lórí mẹ́lẹ̀ bẹ́ẹ̀ yọ lò ṣẹ̀dá ọ̀fẹ́ bá nìyẹn ọlọ́run. ìbéèrè mi bí lọ́wọ́ ìrọ̀pọ̀ owó ìrẹsì pẹ́pẹ́ tó ní ìdàlúwẹ̀rẹ̀ pàtàkì ìdàlúwẹ̀rẹ̀ ó kéjì yíṣẹ́ ti àdé ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ láti that married a woman is combined using the bottom of the Quran has been as mass is a possible for us to use these two as mass to use the Quran as mass okay okay though you are looking at our discussion not like sensibly ṣùgbọ́n sọ́mọ́rì mi àwọn bá ti tẹ gbogbo nǹkan tó bá ti tẹ òbí lọ́rùn lórí ẹ̀jẹ̀ bí báyìí tí ò sì ní ní ọkọ rẹ̀ la tí ò sì ní takò ṣẹlẹ̀ à ó lè gba kùránà fún náà ó lè ní kọ́kọ́ ìwọ́kọ̀ òun ní ó lè ní kọ́kọ́ ìwọ kọ́kẹ́ sàlàyé ìjẹ̀ka fún mi ó lè ní kọ́kọ́ ìwé ìwà ayà wa ń ṣù ó lè ní ẹni tí ìjọba ti jẹ́ pé yóò fún ìṣù obìnrin ó lè ní kọ́kọ́ ìwọ ọgbà orí nípa àlùbí ìtọ́wọ́ láti tẹ lọ́rùn tó o ti ní pápọ̀ rẹ lágbára rẹ̀ ṣètò ìyànfẹ́ tẹ́lú ìdílé ìṣẹ̀wá ń tẹ́lá àlù ìwọ gbà ìwọ ìkọ́lẹ̀ wọn gbà kọ́lẹ̀ wọn gbà lọ sí táyìsì lásìkò tí mo wà yìí sí ọ́n palẹ̀ ẹnu tó o yíyà nípa ìpọ́kọ̀ rẹ lágbára ẹ̀ ká lè fi nípa ìpọ́kọ̀ rẹ òní àti ìbísọ olóòka olóòka tó lé ọ̀dà kùránì adẹ́gbẹ́ kùránì kan tó wà fún ṣíọ̀ tó sì wà fáyé òní káàlù ṣe máa ń wọ̀lọ́ rẹ̀. alárinà ẹgbẹ́ òkè tàbí yárì ẹnikẹ́ni tó bá ti jẹ́ mùsùlùmí tó jẹ́ àmúrò tó jẹ́ ìjọ tó ṣe é fọkàn tán tó yẹ tó ti tẹ̀sẹ̀ tó gbọ́ gbẹ́rẹ́gbẹ́rẹ́ tó wọ́n náà jẹ́ tó nílò àkáyè tí ó lè pìsẹ́ǹtì ọ̀rọ̀ ló ṣe ìtàmídíárì iṣẹ́ rẹ̀ bẹ̀ ni wípé ẹ̀ǹtà rẹ̀ níbi ìṣòro hápì gbọ́dọ̀ kí ni o àbí bá ń ta hápì bùdẹ̀rẹ̀ ara wọn tàbí sọ́jọ́ bẹ́rẹ́bẹ́rẹ́ yìí tó jagun bá dìrì òun ni ọ̀dà abẹ́rẹ́ fẹ́ sáré tó jẹ́ ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ lọ́wọ́ bá mi kaná bẹ́ẹ̀ tó bá wùsẹ̀ tó bá wà ọ̀gá ìdílé kò sí tó burú a lè kọ́ síìtì àwọn èèyàn kátà bá rí fẹ́ jẹ́ ìyọ́ lọ́wọ́ kan jẹ́ kọ̀ọ̀mù sí sáré àwọn eléyìí wọn èèyàn lè fọkàn sá wọn. tàbí bẹ́ẹ̀ sọ ìbára tó súnmọ́ obìnrin tó lè bá wa get information bẹ̀ tó ń gba present issue wa tó bá jẹ́ pé mùsùlùmí bẹ́ ẹni tó ṣe é fọkàn sá tí ó jẹ́ ìyọ́ náà Uh, you mentioned that there are few persons that all have allowed to rent alone. I would like you to mention them again. Okay. mẹ́ta àná fún ìlú tó àwọn pápá àti àwọn méjì òkú yẹn. Àwọn méjì òkú à ń sọ pé wàlùbẹ́ẹ̀lù fi ṣẹ̀bí lìlà ẹni tó jagun sí ojú ọ̀nà ọlọ́run ṣẹ́yìn ìṣù ọlọ́run ló rẹ̀ lọ́wọ́. Bákan náà ni pé ni wàlùmọ̀kápà alẹ́bí ìlú ní ìlú àdá ẹni tó jẹ́ sí wípé mọ̀kápà ẹni tó jẹ́ sí ẹrú ni lọ́dà ẹnìkan ṣùgbọ́n òun àti ọ̀gá rẹ jẹ́ ní àdéhùn pé kí ni òtún mi lẹ̀ iye báyìí mo sọ́dọ̀ ó kù iye báyìí iye tó kù yẹn tú mi lẹ̀ kí n dọ̀mọ̀lú àbí kí n lọ ṣiṣẹ́ iye tó kù yẹn kọ́ sí mi lọ́rùn máa wá padà fẹ́ padà tó sì láti yẹ kó wọ́n wàá san owó tó ń jẹ ọ̀gbọ́n òun yẹn ọlọ́run lọ́wọ́ yóò yẹ owó yẹn fún àwọn méjì òfin yẹn sófin wàlọ́ continue after Ibrahim and also complete questions ìgbésọ̀ tó ń bọ̀. Èyí tó bá yára kan fà fún fúnra wọn, èyí fà fún àtìkárí ọ̀rọ̀ wíjọ́ náà. Different times ni o sọ̀rọ̀ mi ojú pé ẹ̀kan náà pé àwọn ẹ̀rí títì ẹ̀ kọ́ àwọn ẹ̀rí títì ẹ̀ náà. Tọ́ bá ṣe kan lónìí, ó lè ṣe kan lọ́la, ìkan lọ́tún la. Ṣùkọ́ bó ti pẹ́ ẹ̀kan náà. Ọ̀gbìn ẹ̀dọ̀ méjì wọn bẹ̀. Ìgbésùn ni ìgbésùn ọ̀gbìn sanigari ni. Àgbẹ̀ ọ̀gbìn ẹ̀ka fẹ́ lù ní ara rẹ̀ lẹ́yìn. màá lò ó ṣẹlẹ̀ kọ́ ṣẹ́ jẹ́ pàhálà òkú jẹ́ ìyẹn o. hápìbù àti mùsàlá ló wọ̀rọ̀ fún ara àtọ̀ hápìbù èèyàn ọ̀tọ̀ òun ni mùsàlá ní èèyàn ọ̀tọ̀ lànà bí kẹrin sí i sọ̀rọ̀ bí yéṣu bẹ̀rẹ̀ àwọn sọ́wọ́ ti náà ṣe bẹ́ẹ̀ àwọn ìwádìí àkọ́ṣẹ́ bá ń sàbẹ̀ rẹ̀ ra wọn ṣe ra wọn sọ̀rọ̀ bí yéṣu bẹ̀rẹ̀ kọ́ni kọ́jẹ́ fẹ́ ta ọ̀tẹ́ ẹ̀dọ́kọ́ jẹ́ máa haram obìnrin yẹn tọ́gbọ́n ni o kíṣẹ́ bẹ́ẹ̀ bí ọ̀nkù rẹ̀ náà jẹ́ kíṣẹ́ ọ̀la dáadáa torí fámìlì ẹ̀ ni àwọn ẹni wọ́n lè ìfẹ́ tó sí gbogbo ló tètè dé dáadáa. Àìsíọ̀lá àwọn ayẹyẹ àgbọ̀n ló wà